الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yà eh, kó múrí àwọ̀ ìní lẹ́kṣọ́ ní ṣàánà ìní lẹ́kṣọ́ ní ṣàánà ẹni rẹ̀ ṣírk eh, yẹ́rẹ̀ ètú yẹ́rẹ̀ ètú ana bawo inoni ana abira ni akabe kun kunyaran bana to rahuni islam oto rahuni islam do tuna ozi shaitan an kuma shaitan kwa innahu lakum aduwwun mubin Ana wonu ye onin anaika ohridin an ko bori meka so it je last week

ọrịhị omorihi arọbụ abdu omorihi ọrịhị wọn abdu rọbụ lọrí hàn rẹ omorihi ya laita ṣeré manil mukallafu ọka ọ ilẹ̀ náà ọ̀dàyún ní ikẹ́nẹ̀ ka ẹ̀nẹ́wọ̀n náà kọ́ náà ẹ́ ene ona ko yini command ene ene ko azo sa mukoro ene ko akaya sa kamani me do bo me oyo na he dis ni ona jahen ele no no barat azuma jahanon ka bi do la natla lay bíṣe ìwòsàn rẹ̀ mìtàlì kì gọ́ọ̀n kì sọ́yì wàmálkawal hinziru illa ilahuna wàmálláhù illa rọ́hìbùn fi kanisati wàmàlìkálbù wàlìkìnzéèr ọ̀kà báyìí ti lè síbí nàtúrà ìlà ìlà húnà ẹ̀rù múrí àyè because ilé ní ọ̀rá àyẹ̀wò orí yóò múrí ẹ̀rìn ilẹ̀ tẹ́lẹ̀ kò wọ́rí yóò múrí everything wọn náà sáà bó múrí yìí bó múrí kàtí ní kúrán nìka wò ẹni mi ṣe in ilẹ̀ yóò sábẹ́ ìwé hamdi abẹ́ àwọn ẹ̀yìn àbísọ̀ rẹ̀ ní ọ̀nà náà kẹ́mi tàbí ìdẹ́ ẹ̀hẹ̀ kò ewu muri ha dọka wàmálọ́hù ilẹ̀ rọ́hìbùn fi kàníṣẹ́tì ọ̀rọ̀ ṣọ́ọ̀rẹ́ iní rububiya dáhàníkà aka ẹ̀ yàrá mẹ́bi late kan ọ̀ka nìka ọ̀lọ́nà ni master wẹ́ẹ̀kì rọ́bù omi ni master rẹ̀ rọ now dọ́ka bẹ́ẹ̀ ti wùlù híyọ̀ mọ́ni lẹ́nu kan náà yà ẹ̀yìn rahibun fi kanisati every father pastor anaghị ni church abụọ La n'obi allah daka ẹkọ ma ní sẹlẹ kàbẹsẹ ni lanatulahi alayhi ọ̀n náà kàṣẹ tán ní dáyé kọ́ ọkọ ya kàkì lanatulahi ṣíwẹ̀ náà náà wọ́ta for allah allah. ọ̀nà ìfadá náà ní church ń dá ọ̀rọ̀ náà àgbàkàkè àṣọ́kọ̀ àfikún hèrè hèrè ni ẹ àkókò wọn ní akẹ́ni ọ̀rọ̀ náà yẹn àkókò ayọ̀ lánàá ẹ̀wọ̀n ẹ̀ àṣọ́kọ̀ àjàdàmbalakàrà rẹ̀ fún àṣọ́kọ̀ àfikún hèrè rà hèrè ni ọ̀nà tí wọn náà gbọ́ ọ̀hìn náà yàjẹ́ ni ṣírkù tẹ̀sọ́rọ̀ ṣírkù tẹ̀sọ́rọ̀ ini oyin mehono no no moye dispose oye akita sorrow oye dispose of affairs oye ko oyin meedu asi omori onyaka omori onyaka na onye right oye governing maintaining sustaining legislating he he word you am in dey eh omori onye onyaka ne onye dispose the affairs of other esupa ọtin atasọrọ. ọmọ yẹn ẹ̀yìn ò ní ìpè mẹ́ kúlẹ̀ yàwó mi hùwà fi ṣàn kúlẹ̀ yàwó mi hùwà fi ṣàn ọmọdé iné iné iné àbú mẹ́ bọ́nà ní ilé sọ́kọ́rà mi ọmọdé wà sára ọmọdé wà sára ọmọdé kan ní ọmọdé wà kan ní dúwà dúwà ha ọmọdé wà sọ́kọ́rọ́ mẹ́ so ayé mi tasọrù wọn náà náà tasọrù fáàtì ó yẹ bí ewu dẹ́ wọ́n rí bí anyá láfíà dáàmọ́sí dáàpá dọ́ọ̀ríra dọ́ọ̀rọ̀ yẹ́ kẹ̀hìn bẹ́ẹ̀lẹ̀ wọn ló sì yé ọ̀nà ẹ̀rẹ̀ asọ́nàwé omori yìí yusọ́rìfò àhúwàlì kẹfẹ́ yẹ̀ṣà omori ọ̀nà anáyìí dispose affairs side conditions side change am from one to the other ó mèfin àràbẹ́ hàn máa ń dán kuma ee ewu kwomori nya kene odotire non to na ke akukusa la odotire non ama wa e ka dam bidian ni sa sufi ni especially tijani ni ene do kanom ya oka huwa i'tiqad ona ko nyoti nine anna ba'd al-awliya kanyi ni waliyo mori ni yakumu ya wako da ka ba ka awliya allah káàyí ní wòlíì ní wẹ́ẹ̀kì wòlíì ìwòsàn rárá ọ wòlíì lọ wòlíì ṣètàn kọ́ wọ̀lẹ́dí ní àmánú káàyí ní wòlíì ní láhùn tẹ̀sọ̀rọ̀ fáti fi kọ́ùn ẹ̀nẹ́ ẹ̀nyúkátá ini ọ̀yẹ́ dispose àfihàn de ya ba ha ha za abụ emisi ezi ka oro ji duro ti ezi ka wa nyeke do nyeke ezi ka ka hiri ndo muri de ka ohiri ezi ka ka uti da ka uti ka ma na nyi san ah nyi san so awori mu muri ananya manu mi yasumunahum al aqtab de ya hi on ka ere ne kutubin ake kutub jamu na sorry al aqtab okay di shejene de ni wa ka ne kutubin ne kutubin man al qutub allah ọkìdẹ́ àyíwá kìkútù zemin by kútù bí àwọn ọ̀nà àwẹ́ẹ̀ni anatini alakutob alif alifolam wàlifowolkọ́b wọ́tọ́ wàlifowolbá kọ́ọ̀tọ́ bá kútùb kútùb lógọ́tà náà mí ni orí pole ẹ́n a máa ti pole eh? jẹ́ lẹ́ẹ̀kẹ́ ẹ̀yìn rẹ̀ ẹ̀ka wéèrè oyè kó ọ̀nà ìkútùb but istilahan sẹ́sìlẹ́ ni lógọ́tà náà náà fi ká yé ni istilahan wa ko daga kutub onon orida awon wa hore ben oyigo awon wa na hore ben we ka ala ko yin ya dada kinan a hore abe awon aru awon ahore awon yes oro yin wani mi ayira awon wa na hore ben a possible den wa so wa na hore ben du anyi lati en wa na hore ben du amozi ni wa na hore we ni o ka we mozi we ewuri se and then aside kutubi anya na mani nne but a idan eh me ona hatu na kai sai ubarahama sai ubarahama goes goes kutubi abao abai kutubi kutu sorry by kutu ba unan on of dead throne sai kutubi o su for more than 40 years ago ko akona ya dana nyume because na kutubi e kemisu because on those and na kwa sai ru yoni chile and kwa sai yoni ehu enekwazo zọrọ eyo ni are ọdún náà mọ̀ ní bìlíwà gọ́ọ̀mù yéé zika ẹ ka aka you are a we are not apologetic about it. àwọn tó kọ́ ayé àbí ní gbòòrò dé àbákàrọ̀ ní ìbílẹ̀ ìkàyè sẹ́mi kàyè òkè àbí ní òkè àyè ọ̀hún ṣé wọ́n lọ nìyẹn ana ọkà ọkà sí ìrètí yẹ mà ọkà sí ìrètí yẹ rẹsẹ ọkà sí erika aka lalabla alẹ́ ìkẹ́ ní kí ọjọ́ òkè ire ni aṣọ́gọ̀ àsìkò ìrora ire ni akutọ́b ẹ̀rọ ní kò ní bi dọ́rọ̀rọ̀ nù tìjà ní ikú tùbí níyà àti ikú tùbí ọ̀ṣẹ́ ìṣẹ́ ìgbèlí pẹ̀lú fi gùrí ara mi ni wúwo na yín ká whoever anama ni nyote naye de ayo alaqtab de ayo kutubi ma anna allah ta'ala awre ala. Ọ muri na ni ụmụrụ ya mushrikin mushrikin e ma ke ni won to muri mushrikin a he kori oh, ya huteni al di mushrikin over 1000 years ago omori yi mushiriki use ni uwe mushiriki te blajin wa wa ze ni enya san wa ka ka na me kai awre mushiriki ona ya ko kisa o ko omori ona ka ko sorry omori hi yon ene ni kise ebu yon um danyo tini danyo tini we ni de electron de ahe o de ha se ja hen adai ko to be adana nyumeyo orotukwa heke lantriko iwo òyìnbó ẹ̀rẹ́ mi lantiri kan nìyà kì ìwọ̀rẹ́ kù lantiri kò yìí wẹ́rẹ́ kẹrẹ́ ní ọ̀nìrí ìwẹ́nìrí albert einstein ẹ̀rẹ́ ìgẹ̀ albert einstein nko albert einstein àwọn invent electric current kó faraday ini quran wa ba agbawa ya akwa ku quran now they show na nyi di ma hore na ba oka omori ahi ni ara ka ka bẹ́ẹ̀ dẹ́kẹ́ ní ẹ̀kọ́ orí dẹ́gbòrí jẹ́ ǹdẹ́ àhẹ̀kẹ́ àmà àìyè wà pé ẹka òmórí ọ̀rẹ́ kótó ìṣẹ́ náà nà ẹ̀rẹ́ nìmọ̀ náà àhẹ̀kọ́ ẹni na ẹni kẹ́ ẹ̀mà náà àhẹ́ ọdọ́mórí ojú ní náà nọ̀wẹ́ ọrụ na ọ ere. lápá jésù àbẹ́ àwọn kọ̀ọ̀ínà dọ́gbọ́ ní àkà ní kùránìká àwọ́dúbí láhìmínà ṣàìtọ́nù rọ̀jín wà mọ́ ni ìdọ́gbẹ̀lọ àmù omori àhímújú ìkí òyìnká ẹ̀nẹ́ dispose the affairs of ẹ̀hánà ní ọmọdé yìí ẹ̀nẹ́ mẹ́kọlọ lẹ́tẹ́ ẹ̀nẹ́ mẹ́kọlọ abisasa ilana kaka omori yon ebi eh, ti jami an nikene suratu yunus agwawa aya no kanaren eh, yes ka na sho ile na wa suratu yunus aya ta ko an osan re ama eye eh, ke ni ni ma ni ke ni ma hone 26 bi ko pa wa ta to wa na hubera mori osi mo na o ye ki heto lafia dakawa ẹnu kẹ́nẹ́ mẹ́dí ahọ́rẹ́ náà jẹ́ ni ọmọríkà ọdún bí láyé iná ṣaitọ́ ni rọjí min hamzihi wa nafsihi wa nafsi للذين أحسنوا الحسنى وزيادة للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون أمنا ما يتنوى والذين كسبوا السيئات جزاء سيئة جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلمة أولئك أصحاب النار هم فيها خالدون هنا وهاي هنا وهنا ويوم نغشوهم جميعا ثم نقول للذين أشركوا

فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماوات والأرض أم من يملك السماء والأبصار أمن يملك السماء والأبصار ومن يخرج الحي من الميت ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر إذا أولونا بقى ومن يدبر الأمر فسيقولون الله فسيقولون من فسيقولون الله فقل أفلا تتكون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم نعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا توفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أما لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفتر من دون الله ولكن تصديق الذي بين يديه ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين من القهار الله الله العظيم يا جزئي أنا إيمان يبكي يا من شاهدتي يا من شاهدتي هو أرضي دي ليس يستفيد من دي في أمرك للذين أحسنوا الحسنى وزيادة يا ظنك إنهم مؤذنهم الأحسنوا إنك أحسنوا في الدنيا أحسنوا في أعمالهم أحسنوا في اعتقاداتهم أحسنوا في كل شأن إنك إن متر إن مؤذن إيوا إنما نمي حسنى أني تشاهد إيوا ẹgbẹ́ àrọ tòtò náà mọ ìdá jùlọ yìí ẹwọ́n ti lọ kẹ́nẹ̀ wọ̀dù yẹ àdá lóun ti dára ẹ̀yẹ dàtọ́ mi àbẹ́ iná mọ ìlànà ọ̀nà etí yóò mọ̀ kí á má dẹ́m náà jẹ́nà múlò náà dọ̀ mẹ́tì náà ẹ̀rọ àwọn náà jẹ́nà ìjọ tó mú yẹ tí máa ẹ̀ nọ dọ́ka àtìsí yẹ àdá náà kọ́ àká ẹ̀yìn náà jẹ́nà dó múlò àká kà pàmísàn ní dẹ́ka. omuri ẹni tí wọ́n yẹ ṣe yàn wọ́n àmọ́ ẹni tẹ́ yẹ́ sínú lẹ́nu lomori ka ẹn pàmísà nù ẹ̀ka omori tọ́ wọ́n yẹ hinna ìtù kẹ́ lomori ka ẹ̀yìn lè hinna ìtù wọ́n ń lálùjẹ́ nà ni mi ka pàmísà nù èyí ti pòórò dàka ẹ̀rẹ̀ ẹ̀yìn mẹ́nyà sàn ọ̀ dàbílẹ̀ ka omori mẹ́dí eréwu yéèká eréwu ọ̀nà kùtù sọ́dọ̀ ẹ̀mọ́ ní ìkọ́ ihana daik ihana yawm alqiyama abarna ke ngul aljanna de zirelo muri hogan una do se to wallahi lazim en tu shini huni kisoy zirelo muri kuma wala yarhaqu wujuhahum qatarun wala dhilla en to ba ba kuwei ina nkata no wahala again wala zilla enne kunyo ikachi o kuni dikwa na dikpe oda da nyi so mewo do mori enwere nen ulaika ashabul jannati hum fiha khalidun ana wanaika ewa innal janna kuma innal janna na kuwa na ya poron so emele nesu e kuya ngo ke wa jen ile so ko wa mo na do me tinam domori kato azinyaye domori ki posanka والذين كسبوا السيئات جزاء سيئة أمر ما كان للذين أحسنوا درجات حسنى أذكرنا إكرام بالبلايا دورايزا والذين كسبوا السيئات أبانا كرم إن إحنا ذاك أكل ديو دي كنما من جزاء سيئة وتجانا بتوي أودي بمثلها أنا كم نوبة أمين زيادة ẹni kò múni justice wà á mọ ìrọ̀dọ̀ mọ́rí sí ìta á mọ́ di man amila sọ̀líhan falahu ashuru amsaliha man jẹ́ abil hasan àbẹ́rọ falahu ashuru amsaliha wà má jẹ́ abil sayi'a fala yujiza illa mislahan wọ́n mú láàyè islamun múni fẹ́ náà mọ́ ìsọ ìkò náà rẹ̀ àyẹ̀wò ìrọ̀nà ẹ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ àtúndé mo dìrì ẹ̀yìn tó ti ọ̀rọ̀ náà mo dìrì ẹ̀yìn tó ti ẹ̀rù ó dìrì ẹ̀nọ́rẹ̀ màá wọ̀ ìlà mìtìlá lẹ́rẹ̀ ti jẹ ọ̀tá ẹ̀fẹ́ dàtọ̀ àbá ọ̀rọ̀ mi ọ̀yìnkò ní àdá àzá ẹ̀ka òdìlé nìyẹn ọ̀ dàtọ̀ wọ́n mu la islamu ọmọdé mọ̀ mọ̀sáré tó wọ̀tọ̀rọ̀mọ́kùn zìlà ọmọdé kìwámi rẹ̀ ọ̀yọ́mọ̀ kìí deko were ire senne debo naika e vanete de ire se divi de yare ma lahum min allah min asim amurik wallahi yawm alqiyama ma lahum min allah min asim emanen enyi wa isenye nyana ika yasimuhum min azab enyo na nyanwa hunu yomuri omuri kenye daka nyi yewa na anya nyina

ọmọdékọ̀ náà ọ̀sán ẹ̀rẹ́ ìsinmi náà ka annama ugushiyat ujuhahum qit'an min al-layli muslima la yasman kaka ira wani ku aman dai da danyo de yi da bi do kwa be ruru da on da be da be ruru on de ni ne mori kan wa men ne an

ọmọdé kìyàmọ̀ kìyàmọ̀ tàbí jẹ́mìrìnìn tí jẹ́mìrìnìn ọgbọ́dọ̀ wà kógun ọ̀nà kọ́làkú wọ́lù disgrace abẹ́ náà kẹ́nẹ́ anáti pọ́ mori anáti kwẹ́hìn ní iye mori àpọ́ náà hẹ̀kẹ́ dákẹ́nẹ́ kútù bí dáa dọ́n ọmọdé kan náà láàrin wọ́dọ̀ ọ̀nà ká dẹ́ni ká lèlẹ́bí náà omuriki na aka makanakum le ɛwonenen mani jɛɛlɔn ɛwon yirikan sahaya na ere sahaya ɛlɔn kɛnɛ antum wɔsurɔkaokum tɛwoni nítorí ɛnu hɛkɛ ɔjɛ pe oni zɔ tɛwoni ní tíṣe ɛnu hɛkɛ ɔjɛ pe oni zɔ yà hàn yàn ká ɛzɔ kumukun ní mi tí wò yìí dá ilé ɛnɔn kɛnɛ zaba ahun sɔbɛ yɛlina bɛyinahum Muslim is man hawahi. Then ena ena kisa sa de Ori na hekede ere. Shewe na hekede ere. Apita no make. Du man ere. Ija mara me. Do ka wo si tono. Shewe si mi leka. Ai ai ai ni. na ẹ̀má tó wa ó jẹ́ wọ́n kí náà àwọn àbọ̀gà ẹ̀má tó wa ó jẹ́ déjẹ́ ẹ̀rẹ́ náà wà ní dẹ́mẹ̀rẹ̀ bá nyún kírí àrú dẹ̀ nàfẹ́ dẹ́mi tí dẹ́nà ilẹ̀ máa ká máa ìdẹ̀ ihu nẹ̀ ìjọ́nà wọ́n kọ́ ọ̀rẹ́ sóra ka ohun àbísẹ́lẹ̀ ní ẹ̀kan láì kẹ́nẹ̀ dé kàrẹ́ ma máa máa anáfíà ẹ̀rẹ́ e, negate ma mean of negate ọ̀nà báyọ̀ dẹ̀ka kọ́ ọmọ ìkànnì makuntum iyana ta'budun wallahi ebe eke ni wallahi eza omole eke echeche ku ina eka oyi oni eke eka ko ku le na una de na eka ku wa da muri enuka jana zo na jana do muri kiti bia e na wo su su ni no because eh atọ iwe ni dịka ịsatụ lahaza abala ahụ ẹni na nijẹ́ ma síkà dẹ́ ní na káyọ̀ aka ịsatụ lahaza dẹ́ kasari omori yìí ya dẹ̀ bá a sáà ẹni na ẹ̀kẹ́ sàdátà náà wà kúbarọ̀ ana ene wọ́n dọ́wì dáyé náà dáwọ̀ lọ́kọ́ ẹ̀dẹ́ yà sáà sáà náà fàdọ́lù na sẹ̀bíìlà dẹ́ níbu yìí bí ẹ̀rọ rẹ̀ tó dẹ́kẹ̀ rọ̀bàná àti ìmìtì àfàyín mi nà àzáàbẹ̀ omori iṣẹ́ ìwé nà màdù yàrù ìtì ìmìtì àfàyín mi nà àzáàbẹ̀ tí wà double punishment ẹ̀wá sí 10 èyí sí 20 wá wàl'anuhum lánàá kàbírọ̀ ìdá àmì rẹ̀ tẹ́tọ́ ọ̀nà wàl'anuhum lánàá kàbírọ̀ láwọn ní àmì ẹni ọ̀nà lẹ́nìí sí láàmì ẹwà àdẹ́kọ́ lọ́nà tó

ìjá máa ń jẹ́ rẹ̀ náà káọ́ ẹ̀hún ni bẹ́ẹ̀ ìwé ìwé ìnira wà nínú kò mọ́lẹ̀ rẹ̀ tó rẹ̀ nìyí nìyí dọ́ọ̀ punishment the next one di ṣe ìhùn nípa àkà fákàfà bíláhì ṣẹ́hìndà fákàfà bíláhì ṣẹ́hìndà bẹ́yìnà náà wà bẹ́yìnà náà wà ìbá àdátìkùn lágọ́ ọ̀bìnrin abẹ́ àrọ̀ fakafa billahi shahida so uka wa hekainin wa kwa ka e mori ko wa government e na ha me nin so o Ogwo ohwo ana mileni na aka na ere unin shahidan bainana wa bainakum o mori mileni tin sai in kunna an ibadatikum la ghafilin ka bon ko wa se kaini ye ni ni ku ta ya ni ko ka wa hekainin eh amadu we bi wa ka ka hekainin bí olúwa kẹ́kọ̀ọ́ ilé mùlùgọ́ ìbí kúwé sí wọ́n kẹ́kẹ́ ìkúntùkún yakun aran kìnìyàn gọ́nà ákẹ́sẹ́ àwọ́ àwọ́ ara mi lọ́kìmí ń dẹ́rì tàṣíwífì wọ́lá tàkìyìf kànáfẹ́lá ọ̀fíìsì kọ́ máa àní kásẹ̀rẹ̀ máa amin zádàtúhù láàmà ẹ̀rẹ̀ nínú àdúṣe ìrùdídẹ́ ẹ̀kọ́ akẹ́ ní àmú ẹ̀ṣọ́ ni dídí ẹ̀rẹ̀ ni wọ́ta kama ndị atụ ụlọ n'ihi wa ebe na-asa asawa ahụ ebe nne ka azụ ere ya atụ ụlọ n'ihi wu then kwa aka ka ọ oh, tọ in kunna a ibadatikum la ghafilin we were negligent of our vessel amenene we were totally ya oge kwa aka e inin abuma mo si no hin ni eh abụọ mo omo lo ka ka sari in tad'uhum la yasma'u du'aakum wa law sami'u ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ونيا إن تدعوهم لا يسمعوا دعاءكم أمرك واهي واهي لين ينوغو كيسو إنكتا ولو سمعوا ما استجابوا لكم أن يوين يمتوني أن إلينا باندوتك ألا نوحي أن يوم القيامة إيه ويوم القيامة يكفرون بشرككم يوم القيامة دي دينا يوم ديك أكينا وهكذا أني أنا هكذا ناني

máa sábà lòmórí máa nà sí ìzọ̀nà àbúrò ọ̀làmì ní ọmọ ó yẹ kó dàbọ̀lù ẹlẹ́rìí kéékèèrè àmì àbí yẹ́ wọn náà máa ní mímọ́ pa àbọ̀lù ẹkú kéékèèrè àmì ká ẹ́ àti kí ẹ yẹ wọn sẹ́mẹ́kọ̀ lọ kọ̀ǹfẹ́sì máa àtúláfà máa má dọ̀t àbí sẹ́mẹ́rà mẹ́fàrà hù omori kisɛmɛ abɔza ara abɔza ni hɛnɔ ara na mati zɛza omori hɛnɔ na adari hi na nya abɛ hɛnɔ no asi yɛ ɔbi di adari hi na hɔ omori hɛnɔ nya ɔna adari hi hɛnɔ no ɔzɔra abɛro si daa omori hi e digiri ori digirigiri

àtẹ́tẹ́ orí aláàzọ́ ìzẹ́ ọ̀rẹ́ wọn sáà màn áyí sáà na ọ̀sá ìsẹ́ náà ti yí àti màfàní áyí sáà àmà ìyámìlìkù sọ́mà wà làbùsọ́ọ̀rù áyí sáà náà náà mẹ́ka ọ̀zọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́kọ̀sọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́kọ̀ ọ̀gbọ̀n yàn mẹ́nyàn dùrọ̀dà anatech and biologically physiologically abandagara abi models enihi nan abi nams enihi ọgwụchim amọrete enaba m kọrọ omoriri omori ka anyị sọsọ n'anya nwanne nime abika wal absor abitorola asam oyiwu wal absor abitore dọla anyị abanagwo the cochlear the olfactory lobe, the self-serving, the, the ossicles, core, the ballius, the incus, the eardrum, àbísẹ́ni dé ìhìlọ̀ dẹ́lá dábáni dẹ́bi làfíyé yé dábáni yé láfíà àmẹ́wẹ́ ọ̀zọ́ rẹ̀ ọmọdéka ọ̀zọ́ sí ká yọ̀nà yẹn wọn mìíràn ẹ̀nọ́rì wàmáyé yá kọlójú ń ha yẹn mìíràn máyé anyị ka na nye ụtụ tụwa ihu n'okwu ịsọ na otu lụtụwa ihu na enyi nwalarị n'esu domori tụwa ihu na dịba rọza ajaba na tete enyi we domori tụ isi na ehira ịsọ na ọ na akụkụ na bedo n'ibe ehira ihe bụ abawa na tete enyi we etire yọ dịsa tụwa ihu na abịa abụọ ويخرج الميت من الحي ayi tara nyim tuku no we abisa na anyị wande letu wa may yadabbiru al-amr abisa non the total sum of abire no moriku kwa bande moriku ka generally ayi tara mani dispose affairs like this ayi tara mani varisa mezi wa may yadabbiru al-amr omoriki sewa na àbí mùsùlùkì àbẹ́gbẹ́mẹ́ náà ká òkò mórí àbá mi yẹnsẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kago kẹrin níbi tìjà nìyẹn ṣé ò tìjà náà bá mi. dáhìá dáka dákìníyàs imaamu samawati wal ardi dákìníyàs imaamu awalina wal ahirina dákìníyàs imaamu jabaruti dákìníyàs imaamu malakuti dákìní dábà tahiyatuhum la'na wa jazaohum azab azab naam omorik wa man yudabbiru al-amr ene mana mabukoro non orika behra na ka huko allah yon then elene no ra kan wa wa de omori ma na mukoro ama ene ra ka jini enye ke hide ka shi hukena mana ai ele biji wona ine hono doka kabanya duwe na me ona na makin

azẹ́lẹ́pẹ́ òyìnlẹ̀nyà wẹ́ẹ̀rìndì ọ̀nyá ẹ̀wá okò ní yàtọ̀ òwì ní ló yìnlẹ̀nyà òkè ìyẹn lẹ́sìn yìnlẹ̀nyà ẹ̀ ga ahùn kò tó ṣe àwẹ̀ ní. àgùnkẹ́dẹ́ ìkẹwù ló kàrùbá ìkọ́ ẹ̀lẹ́sìn yìí lọ́la rí dáhùn ka domorika agwaro fazalikumullahu rabbukumul haqqa fazalikumullahu rabbukumul haqqa فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون أبعه أمريكا فذلكم الله ربكم الحق omori na ma na ma bese na ba omori yo no ana bo omori ya oni dai dai zan ono go so oni dai zan ono kutu gba oni dai zan nan so saba da wor kire loni kanin sama za ba dal haqq illa dalal enyi sana ko wa bre ma ile loni kan e wo ibu oye ko o ibu abene ma ndo ko omori ma na men we ke o ibu obin dọ̀dọ̀ táwọn lúkò ní nẹ́sùn ọ̀dá kàbọ̀ tó mórí ọ̀nà wata sallallahu alaihi wasallam kọ́ ní ọgbọ́n náà mẹ́ọ̀ ọ̀nà rẹ̀ kọ́ ká kúta ní ọ̀tọ̀ ahùn millions of miles away from kúta ní ọ̀tọ̀ ahùn lọ́wọ́ àhẹ́ ọ ẹ̀rọ yìí wọ́n sọ ní mi dóòtú yán náà wa lóka wéyìn kàtà àgbáríkàtọ́ ahùn díjẹ́ ìgbésù ẹ̀rọ yìí wọ́n sọ ní mi

anyị deep furo in their moral rectitude na'am dọmọrika fa'anna tusrafun sẹ́wọ́n náà máa nàásù ní ìzẹ́ ẹ̀ka náà yọ́gbọ́n yìí na nàásù ní ìzẹ́ n'uzo ìzà ẹ̀ka bẹ́ẹ̀ kàtà ka rẹ̀ àmọ́ ẹ̀yẹ́ wọn á fi program there announce

AI weke hanyere ne be era ya aka na bawo e ona e ka ba mi de kato jawarul maani wa ko mori ni tip wo three pages anen ka Ada ọrụ ni ko aba ya ri ọrụ bi ọrụ ro lo bawo ana kenyo na do to hele ba ki so igbuhari ni buru said yes fa anna and nama na ohun nu ya de yeza so why you running away from the truth said we they na yo mori fa anna tusrafun sa'du lati fa aina tadhhabun aba wa in wa nonni don mori ama enne na sore yi yi ile ne ere da ya ine te do yi كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون أمريك جدا جدا ilé ẹ̀nà ọmọrí ti tẹ́rẹ̀ tó láwẹ̀ rẹ̀só ẹ̀dẹ́ mọ̀bàrá ọ̀rọ̀ àbìlẹ̀dà tó láwẹ̀ rẹ̀só ọ̀rọ̀ àzáwà ìpa ẹ̀rẹ́ náà ìkẹ́ká fásakù anáyẹ́ nẹ́mẹ̀ ẹ̀rìn ẹ̀nẹ́ ìsọ́nẹ́kẹ́ nẹ́mẹ̀ dẹ́ àmìrin ka annahum la yu'minun ken wani hasi da uboro dan muri ku se to din doka kul hal min shurakaikum man yabda'u al-khalqa thumma yu'iduhu قل الله يبدأ الخلق ثم يعيده فأنا توفكون umuri kire hazanne abisan wa heken nan obo tan obere tan obo zan anyị sị na nye nye nwụ na-adọ dọrọ wọ ekwe shọrọ ihe are e e nyi o ahe dogu daa ani dede da ban re ko yauni mawsimul jafa yauni dry season da ban re o do mo dere ko to dere atin awon da mere yan yamal kiyama dum mura kuwa ga da bore ya tisina re eh? eno do gwo ijena odi ma chetere da banu hizo abe awo da e ka ana bo boro ti dawo de no nu kuhua ana che to hedo ni kuhua don no no wotizo don no ko multiply ti nezo umni ka ka bisana la heke anya na nyangwani men umri ka do resi to e ko kulillahu yabda'ul halqa tó ma yọ ìdò káyọ̀ kakọ̀ ó mọ́rí máa wọ́ mi ọ̀nà tó nìsan dó òyìnbá ni ìjọ rẹ̀ ta mẹ́ dọ̀rẹ́ mi ká iṣẹ́ náà rẹ̀ ta dọ̀rẹ́ mi kíṣẹ́ náà rẹ̀ bàbí náà yàrá. then sẹ́fà máa nìbà òun nìyí ni anna tó fakún sekwe bazira ngune hanon samedi de zoya la samedi de zgane baro jori samedi de to ta the choose the right thing قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق

ẹ̀rẹ́yìn wọn náà dẹ̀kẹ́ àrúwẹ̀ gbòòrè ẹ̀mú ẹ̀mú ẹ̀ àrúwẹ̀ ìgbòdì àrùsùnà ẹ̀ pọ́sibù ọ̀nà bíi ọ̀ntọ́mọ̀yì ọ̀bí ìmáàmù zahidin abẹ́ àrùn ọ̀nà ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀nà mizuhud àánú tó mẹ́rin wà mẹ́hàn owó amizuhud lakọ̀dùkánà lakum tó rasulillahi uswatun hasana tí mẹ́ nǹkan yàrá jù lọ́wọ́ hawali ọmọ al'ahir wọ́n zakar allah kafir tó mẹ́rin da tatad tó tamà sí luke tatad look neat and be benevolent as you look and you proud abọ́ ilẹ̀ yẹn nàbẹ́ àrọ́ ànàgó kẹ́yìn pride ọ̀lọ́ senegal fi náà dọ̀ dáa dáa wà nù kàhẹ́rẹ́ pàtàkì dé dáa abọ́lé àná jeans jeans thousands dé kára kára dé àrẹ ní hàn dé lóko jeans ọ̀rẹ́ rẹ̀ ní kára àná abọ́lé àná àdàwọ̀ kátàlẹ́ dé àfẹ́ kó sálàmù.